is still giving an heavenly home on earth marriage. Mommy, some people are still experiencing it. Let us cry to God to do it for our own children too. God is still giving them heavenly on earth marriage. So you can still supply our children. Lift up your voice and pray. Every of our children that are due to get married, Holy Ghost, connect them to their right man. Connect them to their right woman. We don't want them to marry wrong. We don't want them to marry wrong. In the name of Jesus. In Jesus' name we pray. I want us to pray this prayer. When we are praying for the children um, in the morning yesterday, and one of our evangelists led the prayer. And it's a prayer that I have, al- have always been leading us to pray on this mountain that our children should not marry our enemy and they should not marry their enemy. It's a good prayer. But there is another prayer I want us to keep adding to it now. We prayed it in Houston yesterday, and that prayer concerns me, concerns you. That prayer concerns everyone called mother. So that a níru ìbínú ọlọ́run àdúrà yẹn ṣe pàtàkì o mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa gbà á bá a ṣe ń gba èyí tó sọ pé our children should not marry our enemy àwa náà gbọ́dọ̀ gba eléyìí o ká má bá a ṣe ọlọ́run o kí ni àdúrà yẹn and I want to pray for all the mothers ẹ jẹ́ sọ fún ọlọ́run jọ olúwa jọ ìdílé tó o bá ti fún àwọn ọmọ mi má mà jọ tọwọ́ mi bàjẹ́ Remember, the Bible says, What God has joined together, hey, let no man put asunder. Many mothers will not be available to do their spiritual assignment before their children get married. When that child now gets married, they want to break it. It's not about who is right or wrong, it's about the God you want to offend. Because he says, What God have joined together, let no man put asunder gbogbo abiyamọ ẹ pariwo níbi tẹ́ ẹ wà yẹn ìgbéyàwó àwọn ọmọ mi kò ní tọwọ́ mi túká ẹ sọ̀rọ̀ ẹ̀yin abiyamọ ìgbéyàwó àwọn ọmọ mi olúwa májò tọwọ́ mi bàjẹ́ it's a very good prayer and I want us to start praying it we have seen a lot of mothers today they are the ones that break the marriage of their children ọlọ́run dẹ̀ máa bí wọn o tọ́lọ́run tó sọ ni pé what God have joined together let no man put asunder so why do you want to break it ẹja pé jésù olúwa jọ ìgbéyàwó ìdí nìyẹn that is why we are praying this now that God should be involved he should they should get it right you might be saying ah it's because it is a threatening marriage that is why I needed it to be separated that is why we need to be praying it now ẹni pé lọ́pọ̀ ìgbà mo máa ń fẹ́ gbàdúrà yẹn gan mi fẹ́ gbàdúrà yẹn wọ́n lẹ́nu mi nítorí pé kí ni mọ́mì mo ti rí two side of it mo ti mo ti mo ti mú àwọn tó ní ìrírí méjèèjì so mọ́mì mo máa borí pé ó jẹ́ kókó àdúrà tí abiyamọ gbọ́dọ̀ máa jẹ lẹ́nu níwájú áńgẹ́lì lójoojúmọ́ jẹ́ káńgẹ́lì ti dá ẹ mọ̀ nínú àdúrà yẹn pé ẹ́ẹ̀ ọmọ ọmọbìnrin yìí máa ń fi ó máa ń gbàdúrà lórí ìdílé àwọn ọmọ ẹ̀ so when the time comes that same angel that have registered your voice will get involved and say for this one ha ó ti pè mí pè mí pè mí ó ti rán mi níṣẹ́ ìsọlọ́run ọmọ ò gbọ́dọ̀ ṣèyàn tó bá wá ku ìṣẹ́jú kan that is where God comes in many undermine the power of prayer ẹ má fi àdúrà ṣeré èmi mọ ọlọ́run nínú àdúrà ọlọ́run a máa gbàdúrà tó bá ku ìṣẹ́jú chíńchíńchí kí ọmọ yẹn ṣìyàn ọ̀pá àdúrà rẹ máa dìde àtúkà tó bá ku ìṣẹ́jú kan ni mo sọ kọ́mọ yẹn gbé egun eléegun àdúrà tó ti gbà sẹ́yìn á dìde á sọ̀rọ̀ so don't joke with your prayer your prayer is a force your prayer is working ẹ pé Jésù Olúwa jọ̀ọ́ lórí òkè yìí má jẹ́ ká jẹ́ okùnfà ìtúká ìgbéyàwó àwọn ọmọ wa ẹ pé Jésù. olúwa wa mọ́mì dáàdì ẹ jẹ́ a máa ṣí àbá tí ń wọlé ẹ jẹ́ a máa ṣí àbá wọlé ẹ tún pe jésù ah olúwa lọ́sàn-án yìí fúnra rẹ máa dùn àwọn abiyamọ orí òkè yìí nínú ọlọ́run a ò fẹ́ kábíyamọ kọ̀ọ̀kan wà nínú ọgbẹ́ ọkàn ọlọ́run ìwòsàn ọlọ́run tí wọ́n ń tọ̀ wá lórí òkè yìí that's our last prayer for the kingdom advancement section I told us if you have a prayer point that is a major concern over that child send it to us you can make it anonymous and the first 20 minutes of our session will be towards those prayer points bóyá ọmọ ẹ ń wọkọ mọ́mì o lè fi ránṣẹ́ a máa jọ gbà á we are in it together ohun tẹ̀mí ṣàfẹ́ ni pé káwọn ọmọ yẹn yàn re torí pé ìdùnnú yín òun láyọ̀ ti wá so the twenty minutes tí mo máa ń fi sílẹ̀ yẹn mọ́mì olúwa ló rán wa níṣẹ́ ó dẹ̀ sọ fún mi ó ní gbogbo abiyamọ tó bá ń gbàdúrà yẹn dáadáa ó máa máa rí ìyanu lórí ọmọ ẹ̀ because we are living our own to focus on other people's own kì í ṣe pé wa náà lóhun tá a nílò ṣùgbọ́n for the mere fact pé ó jọ̀wọ́ gbogbo ẹ̀ sílẹ̀ ó wá ń gbọ́ tẹni ẹlẹ́ni ó di dandan kárúgbó ọjọ́ gbé ọ̀rọ̀ rẹ lórí ẹni tó bá ń ṣiṣẹ́ olúwa God will carry your matter for head á gbé ọ̀rọ̀ ẹ kárí that is why you be at peace that is why I'm always be at peace because I know I got the backing of the Almighty God ìwọ náà gbọ́dọ̀ ní backing Ọlọ́run. because you are leaving your own to run another person's own. So somebody is watching your back. ẹ pé jésù ní ìparí ọlọ́run gbogbo abiyamọ tó ń banújẹ́ lórí òkè tàbí àṣẹ single mother ìbá ṣe single father anyone that is depressed in one area or the other that has a major concern lord we cry to you heal their wound gbogbo abiyamọ tó wà nínú ọgbẹ́. olúwa wo ọgbẹ́ wọn sàn olúwa fún wọn ní ìyanu they trusted in you that is why they are coming they knew that you can do it that is why they are coming father we pray re re re show yourself to them reveal yourself to them reveal yourself to them wipe away their tears in jesus name we pray to sọ fún ọlọ́run ọlọ́run má jẹ̀mú gbogbo ohun tó ti ṣe ní dáadáa fún àwọn ọmọ wa lórí òkè yìí gbogbo ohun tó ń dùn abiyamọ nínú má jẹ́ kí sàtáni ta epo ìbànújẹ́ sí whatever that is gladdening the heart of any mothers on this Monday must not suddenly turn out to sorrow gbogbo ohun tábí amọ kankan ti ń yọ̀lé lórí olúwa lójijì mọ́mà tó já sí ẹkún fún wa ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ open your mouth and pray gbogbo ohun tá ń yọ̀lé lórí bí abiyamọ olúwa má jò já sí ìbànújẹ́ fún wa jésù olúwa wa jésù kristi olúwa wa gbogbo ènìyàn gbé ẹ̀jẹ̀ jésù yín jáde ẹ gbé ẹ̀jẹ̀ jésù yẹn jáde yàrí power mighty in the blood ẹ gbé ẹ̀jẹ̀ jésù yín jáde there is power mighty in the blood olúwa ní ìwòsàn ní ti ọ̀sán yìí bóyá ọmọ mental illness psychological illness physical illness whatsoever illness buy, let your faith rise now there is power mighty in the blood of Jesus Christ there is power mighty in the blood in the blood there is power. above. issue yẹn before we go into the section let's go into the scripture where there is light let's go into the scripture any children that you may know any children that you know that is currently sick or ill mommy help such a mother ẹ ran irú abiyamọ bẹ́ẹ̀ lọ́wọ́ olúwa dìídì sọ fún mi pé ọmọ mi. I want to run the miracle of healing among the children. Olóhùn fẹ́ ṣiṣẹ́ ìwòsàn láàárín àwọn ọmọ wa. Olóhùn fẹ́ ṣiṣẹ́ ìwòsàn ojúkorojú and he led me into the book of John chapter six. If you have your Bible with me, turn to the book of John chapter six. Maybe you have a child and they are telling you that the blood group is SS or whatever. Mommy, connect such mother with faith. Let them have their blood of Jesus Andy. I read from the book of John, John chapter six, and I take it from fifty-two. The Jew therefore strove among themselves, saying, How can this man give us the flesh to eat? Then Jesus said unto them, Verily, verily, I say unto thee, except ye eat out of my flesh, except ye eat the flesh of the sons of man, and drink, Boshara. his blood ye have no life in you like let me take that place in Yoruba because of our grammars ó ní nígbà náà ni Jésù wí fún wọn pé èmi kọ́ ni mo sọ this is a light I want you to see this light and inside the light in the scripture lies your miracle come there lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn kí ẹ̀yin sì mú ẹ̀jẹ̀ rẹ̀ tí í ṣe ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀yin kò ní ìyè nínú yín hallelujah verse fifty three fifty four now ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi tí ó bá sì mú ẹ̀jẹ̀ mi. èdè tí kò ní pẹ̀kun is there a threat ongoing over that child is there any psychological threat is there any mental threat is there any scientific threat is there any health threat hear this light hallelujah ẹnikẹ́ni tó bá jẹ ara mi whosoever eats my flesh and drink my blood eats eternal life and i will raise it up at the last day for my flesh is meat indeed and my blood is drink indeed can your blood can the blood of jesus mixes up with the blood of that child and that child still sick cut the number one light hallelujah ṣé ẹ̀jẹ̀ jésù wa lè darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ọmọ yẹn kí ọmọ yẹn dẹ̀ tún ṣàìsàn ǹjẹ́ a rí àìsàn nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn rárá ǹjẹ́ a rí àìsàn nínú ẹ̀jẹ̀ jésù rárá ohun tó wà nínú ẹ̀jẹ̀ jésù ó sọ wípé ìyè life not death Life is what is in the blood. Light is what in the blood. God was telling me something. Only my son, my daughter, how will you go to your doctor? And your doctor says, We are just diagnose you. And here comes a Tanolol or Prastamol in Nigeria. Take it, and the pain will go. And you we leave the presence of the doctor and go and take that shock and go and take that Tylenol because you believe in the doctor's prescription this is heavenly prescription now ah. some people might be saying ah is it the blood of Jesus it's all about your faith the Tylenol they gave you why did you believe in it Hallelujah. Some people be saying, Is it really true? the blood of Jesus? It's all about your faith. Hallelujah. What is telling us, if you can drink this blood, there comes a light and life. So that body cannot be sick. Hallelujah. That body cannot die. Because life has just mixed with you kailebo shadababababasita yakata hindali yakarushe deli yabasidi yakaba for my flesh is meat indeed and my blood somebody say my jesus blood i want you to say it if you actually believe it what we are doing this afternoon is about your faith it's about your faith it's about your faith it's about your faith that was why i quickly travel to the world That was why you the example of the doctor's prescription. If you can believe in that in Allah and you can take it, believe God's prescription. <laughs> Hallelujah. And drink out my blood at eternal life. So that negative report is not doctors, it's not God's report. Ye have no life in you Whosoever drinketh my flesh and drinketh my blood hath eternal life, and I will raise him up at the last day. Verse fifty-five. For my flesh is meat indeed, and my blood is drink indeed. Verse fifty-six. He that eateth my flesh, ó tún repeated and drink pépépé bóyá mẹ́bí yóò gbọ́ lọ́lọ́kọ̀ọ́kọ́ he that eateth ó jara olúwa and drink the blood ó tún mu ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ah hallelujah the bible says dwelleth in me and I the kai lipa kutaya and I in me." so when you drink the blood of Jesus Jesus is already residing in that body. So cancer must get lost. Any sickness must remove. Because the blood of Jesus has brought Jesus inside of you. Hallelujah. This is Jesus' prescription given to us. Ó lẹ́ni tó bá jẹ nínú ẹran ara mi tó bá mu nínú ẹ̀jẹ̀ mi èmi ọlọ́run ọ̀dọ́ àgùntàn ti ń gbé inú ẹ̀ can jesus be in your body system and one terminal disease want to stay understand the light. ìdí nìyẹn kristẹni tòótọ́ má jẹ́ kí ẹ̀jẹ̀ jésù máa wọ́n nulẹ̀ rẹ̀ i read on then we pray as the living father hath sent me, and I live by the Father, so he that eateth me, even he shall live by me. This is the that bread which came down from heaven, not as your father did its manna, and are dead. He that eateth of this bread shall live forever. How many times? forever forever forever he can never never fail ẹ ṣí ẹ̀jẹ̀ Jésù yẹn he can never never fail hey. he can never never fail Jesus be same forever ènìyàn ẹ pe orúkọ jésù lẹ́ẹ̀méje ẹ wá tún pariwo ẹ̀jẹ̀ jésù ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ yìí lọ́wọ́ mi pẹ̀lú inú àti àrá kó ṣiṣẹ́ ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọkàn mi ń béèrè fún ó yá àdúrà ó agbára ìyè agbára ìyè tí ń sọ kíkú ara di ìyè ó yá wọnú ẹ̀jẹ̀ ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù tó ń kún fún ìyè nínú ẹ̀jẹ̀ jésù tí ó sì kú níbẹ̀ ẹ̀jẹ̀ jésù tó kún fún ìyè ó yá darapọ̀ ó yá darapọ̀ ó yá darapọ̀ mọ́ ìjẹ́ ó yá darapọ̀ gbogbo àgọ́ ọmọ tó bá wọ̀ àgọ́ tó bá wọ̀ ó yá iye wọbẹ̀ iye wọbẹ̀ iye wọbẹ̀ iye wọbẹ̀ iye wọbẹ̀ ilé ọmọ tó bá wọ̀ iye wọbẹ̀ àgọ́ tó bá wọ̀ iye wọbẹ̀ ẹ̀jẹ̀ tó bá darapọ̀ mọ́ iye wọbẹ̀ jésù olúwa sọ fún ọlọ́run dna jésù ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ó dìgbà tó o bá rí àìsàn nínú DNA Jésù ó di ìgbà yẹn láìsàn máa yọ nínú ayé àwọn ọmọ wọn pariwo DNA Jésù ó yá darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ yìí kó ṣiṣẹ́ ìyè nínú àgọ́ àwọn ọmọ mi àti èmi náà ẹ pẹ́ Jésù ẹ sọ fún mi ọ̀dọ́ náà. ẹ̀yin tẹ́ ní àìlera kan lára ẹgbà wà á máa pariwo ó lẹ́ni tó bá mu nínú ẹ̀jẹ̀ jésù ó ní yíyẹ ni ó yẹ wà á máa pariwo nípa ìjọ̀dún ẹ̀gùntàn ọmọ mi yẹ nípa ìjọ̀dún ẹ̀gùntàn ọkọ mi yẹ nípa ìjọ̀dún ẹ̀gùntàn ọyà mi yẹ nípa ìjọ̀dún ẹ̀gùntàn èmi náà yẹ ọmọ inú mi yẹ open your mouth and begin to pray begin to pray begin to pray nípa ìjọ̀dún ẹ̀gùntàn ọyà mo yẹ ọkọ mi yẹ àwọn ọmọ mi yẹ nípa ìjọba àgùntàn I receive a sound uh, sound system sound system for my son for my daughter by the reason of the light and the blood of Jesus. My children refuse to be sick. My body refuse to be sick. My husband body ah, gbàdúrà àìlera iṣan tó dà mọ́ mi. Sàtánì máa fi ń jí ìran ni. Ó máa ń fi ìwòsàn. Ó máa ń fi àìsàn. Ó máa fi ń jí ìrànlọ́wọ́ èèyàn ni. Ẹ pé Jésù tí ò bá rí ìran èèyàn mọ́, a sì fi àìsàn kọlù. Ọmọ yẹn dẹ̀ níran. Ọmọ yẹn gbéran wáyé. Màmá yẹ̀yìn náà sì níran. Bàbá yìí náà sì níran mọ́. Ah, ah, ẹ sọ fún ọlọ́run ìyè wọnú mi ìyè wọnú mi ìyè wọnú mi nípa ìjọ̀dún àgùntàn ọgbọ́n ohun tó ti gba bọ̀dì àìsàn ó yá ẹ̀jẹ̀ jésù máa flọ́ṣẹ̀ ohun tó ń ṣiṣẹ́ àìsàn nínú àgọ́ àwọn ọmọ ọlọ́run ó yá ó yá ẹ̀jẹ̀ ìyè ìyè jésù ó yá ó yá ó yá máa flọ́ṣẹ̀ máa flọ́ṣẹ̀ àgọ́ yẹn kó máa gba àlàáfíà ogun ọmọ tí ẹ̀jẹ̀ jésù bá kàn lára ó kó sáré mú àríwá ẹkún fún ẹ̀rí ẹ̀rí ìwòsàn ẹ̀rí ìwòsàn ẹ ṣí ẹ̀jẹ̀ jésù. Yeah. jésù yẹn ọmọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ you are going to prophesy it seven times seven times into that blood ọmọ mi kì yóò kú ikú kíkan bí kò ṣe yíyẹ ọmọ mi kì yóò kú ikú kíkan bí kò ṣe yíyẹ ọmọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ ọmọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ àwọn ọmọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ àwọn ọmọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ àwọn ọmọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ ẹ̀yin náà á tún pè fúnra yín ẹ̀ ẹ́ tún sọ àsọtẹ́lẹ̀ yẹn fúnra yín fún ọkọ yín pé ó lẹ́ẹ̀mejì wípé èmi àti ọkọ mi kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ èmi àti ọkọ mi kì yóò kú ikú kankan bí kò ṣe yẹ èmi àti ọkọ mi a kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yẹ èmi àti ọkọ mi a kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yẹ èmi àti ọkọ mi a kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yẹ èmi àti ọkọ mi ò a kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ èmi àti ọkọ mi a kì yóò kú ikú àìsàn kankan bí kò ṣe yíyẹ as you have decreed with faith with in your own mouth inside that blood so be so shall it be through this blood go and return with your testimony the returning of the dead, you will come back to testify to the glory of God with signs and wonders, with miracle following, with healing following. Oh, shall it be? In Jesus' mighty name we pray. Olúwa tún ní màá fi ààyè ẹ̀rí sílẹ̀ ní ọjọ́ tí ìṣòro ìbá parí tí ń ṣọjọ́ Wednesday olúwa ni màá tún fi ààyè ẹ̀rí sílẹ̀ ní on the twenty one ọjọ́ tí ìṣòro ìbá pé twenty one dá òbí ìṣòro táwa bíi amọ́ ń bá lọ dá òbí on Wednesday olúwa ni a tún máa gbọ́ ọ̀pọ̀ ẹ̀rí ni olúwa wí olúwa ló ti ṣe é ṣe olúwa lòun ti ṣe é just begin to thank God begin to thank God begin to thank God begin to thank God begin to thank God begin to thank God begin to thank God ẹ màmá tó tẹ̀sí wọlé yẹn ẹ lọ lu ẹ̀jẹ̀ jésù yẹn fọmọ yẹn olúwalẹ̀ ẹ máa lẹ́rìí olúwalẹ̀ ẹ máa lẹ́rìí gbogbo ẹ̀yin táwọn ọmọ yín wà nínú àìlera bàbá mi ló sọ bẹ́ẹ̀ ẹ lọ lu ẹ̀jẹ̀ jésù yẹn fún wọn pẹ̀lú ìgbàgbọ́ ó ti ó ti di ẹ̀rí lọ́wọ́ yín gbogbo ènìyàn máa yin ọlọ́run yẹn ẹ máa yin ẹ máa yin ẹ máa yin ọlọ́run ò ṣeun thank God for the night visitation again. Return all the glory back to Him. Jesus, the miracle working God. Jesus, the greatest healer. We say thank you for the healing you have just recorded again. For the healing. Ìwọ tó orí ń fọ́ lọ lu ẹ̀jẹ̀ Jésù yẹn. Ó ní ìlera kan lára. Ó mọ àìlera kan lára. Lọ lu ẹ̀jẹ̀ Jésù yẹn pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì máa padà pẹ̀lú ẹ̀rí ní Olúwa Ọlọ́run àwọn ogun wí. Let's celebrate God ahead, ahead of the miracle, ahead of the test, ahead of the testimony, ahead of the test. Maybe you have one test before, you have a pending test, go and do it after usage. Ní Olúwa wí, celebrate great God again. He's a wonderful God. He's a glorious God. Beautiful King. Excellent God. We bow before your throne and say, Glorious God, beautiful King, hey, excellent God. We bow before your throne, bow before your throne, worship at your feet. before You are the glorious God. Father, we say thank you. In Jesus' mighty name, we have given thanks. In Jesus' mighty name, we have given thanks. Lórúkọ Jésù máa dára fún wa. Ẹ má jẹ́ àgbàgbé wípé ìṣọ́ òru twenty one days tó ń lọ lọ́wọ́ àwa abiyamọ ní alẹ́ ó ń tẹ̀síwájú lálẹ́ yìí olúwádẹ ní ọjọ́ mẹ́ta òní di on the night day nineteen olúwa ní ọjọ́ mẹ́ta tó kù yìí ká fi gbé pẹpẹ ìyìn sóhun olúwa ní ọjọ́ mẹ́ta tó kù yìí ó dìídì ràn iṣẹ́ yẹn sí wa ni ó ní ká fi yin òun lọ́nà tá ò yin òun rí olúwa ní ká fi yin òun gbogbo àbá tá a bá dẹ̀ darapọ̀ mọ́ ó di dandan kó o lóhun ìyìn lolúwa wí gbogbo àwọn tá a bá darapọ̀ mọ́ ó di dandan mọ́ mi ká ní ẹnu ọpẹ́ ó dìídì kò béèrè lọ́wọ́ àwa àbí amọ̀rí bẹ́ẹ̀ yẹn ó béèrè fún ọpẹ́ ọjọ́ mẹ́ta nínú ìṣòro yẹn á dẹ̀ máa fi fún un torí pé kí ni tí ọjọ́ tó lọ́run bá ti ń bèrè pé ọmọ mi kan máa yìn mí ó ti fẹ́ dára tó le ó fẹ́ ṣe nǹkan tó máa mi ayé ó fẹ́ ṣe nǹkan tó máa dẹ́rù gan bàwọ́ torí when every other thing fails praise doesn't fail thanksgiving doesn't fail because that is what God loves most. You want to gain the access of God. You want to gain access to Him. Praise Him. You want God's attention. Launch out to praise. Ìdí nìyẹn. Gbogbo àwọn tó máa bọ́ wa yin Ọlọ́run lálẹ́ yìí wọ́n gbọ́dọ̀ yin Ọlọ́run nínú ẹ̀mí. Ìyìn wa kì í ṣe entertainment. Ó béèrè fún ni ó ní ó béèrè fún àdídùn òórùn ọpẹ́ hallelujah adẹ̀fẹ́ fífún afẹ́ fífún gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ṣóòru yẹn ẹjọ́ ọjọ́ mẹ́ta yẹ fífún ó ní ká wọ aṣọ ayẹyẹ ká wá gbé ẹbọ pé ọjọ́ mẹ́ta dìde fún un ó ní ká wà nínú aṣọ ayẹyẹ ṣé ẹ mọ̀ pé bó ṣe sọ ní ọdún yìí náà nìyẹn pé ká ṣe joy celebration of joy child dedication àti ń gbọ́ ẹ̀rí nípa ẹ̀ màmá yẹn ṣe on behalf of the daughter ọmọ yẹn ti bímọ lónìí if we fly in this kingdom by instruction instruction that you mock cannot deliver ẹnìyẹn kò wá máa wòran ni a tún wá lọ mount a ẹnìwé àdúgbò ògbà ń bẹ yẹn a tún lọ mount b a tún lọ mountain c a wá máa lọ kiri instead of you to get seated and focus and let your faith be ignited àwọn kan bá mi sọ̀rọ̀ ọ́n lóṣìṣẹ́ lánàá báyẹn parí ìsìn ó ń sọ̀rọ̀ ẹ̀rí ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ pé ẹni tí ò bá nígbàgbọ́ nínú ọlọ́run lórí òkè yìí kò lè rí nǹkan kan gbà ìdí nìyẹn inú mi máa ń dùn tí mo máa ń gbọ́ ẹ̀rí àwọn tó wà lọ́nà jíjìn torí pé kí ni ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ àṣẹ ọlọ́run lórí òkè màmá yẹn ní bàbá ń ṣiṣẹ́ lọ lọ́jọ́ yẹn wọn lọ́lúwa wá ní òun kó ọmọdé pé òun fẹ́ fún àwọn tó ń wojú ọlọ́run lọ́mọ. Lo àwọn tó bá ń wọnú ojú ọlọ́run fọmọ kan jáde lolúwa ní kó fọwọ́ tó a kó di aṣọ àwọn mú kó béèrè ọmọ lọ́wọ́ òun tó bá fẹ́ ọmọ yẹn wá ń bá mi sọ lọ́sàn-án lánàá yẹn pé ṣé mo rántí pé àwọn sáré wá bá mi pé ẹ̀gbọ́n àwọn kan ń wojú ọlọ́run fọmọ over forty years ṣùgbọ́n kò sí ń bí ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn rọ̀ mọ́ ohun tí bàbá láwọn rí i pé píkṣọ ẹ̀ rèé ṣáwọn lè fi píkṣọ yẹn náà káwọn náà fi kun aṣọ bàbá èmi ò sọ pé bàbá lọ́lọ́run o ohun tó ń rí nígbà yẹn tọ́lọ́run sọ fún wọn ni wípé jẹ́ káwọn ọmọ mi ṣe báyìí wọ́n lè máa sọ pé ṣé bàbá lọ́lọ́run ohun tẹ́lẹ̀ omi ò fi ń when you analyse God too much you paralyze ó ìyá Jésù sọ fún wọn ó lóhun tó bá ní kẹ́ ṣe ẹ ṣe too much of analysis makes somebody to paralyze àwa máa wòrán àwọn èèyàn àdé máa gbẹ̀rí níwájú ẹ̀ èmi ò kún mọ̀ màmá yẹn dẹ̀ wá bá mi mo ní tí gbàgbọ́ ẹ bá ti rọ̀ mọ́ tó fẹ́ ṣe mo ní go and do it ó dẹ̀ ṣe àná ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ẹ̀rí yẹn ọmọ ìjọ houston ó lè máa gbọ́ mi bá ó ní mọ́mí ṣe mọ̀ pé after two months ẹ̀gbọ́n òun lóyún after two months ẹ̀gbọ́n ò ń bí bóyá nàìjíríà lẹ́gbọ́n ẹ wà ṣùgbọ́n nítorí pé ìgbàgbọ́ ẹ rọ̀ mọ́ mọ́mì ó gba ìyanu yìí ọlọ́run tún ń fún ọpẹ́ báyìí ẹlòmíà ni ah, màmá fẹ́ dúpẹ́ lálẹ́ ìní wò jẹ́ ń sùn inú ọpẹ́ yẹn dẹ̀ lọ́lọ́run fẹ́ parí ìṣẹ́gun ẹ̀ sí kò béèrè ọpẹ́ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àwọn abiyamọ rí I take note of every God's instruction on this Monday pàápàá tó máa ń ránṣẹ́ wa bí a mọ́ torí mo mọ̀ pé gbogbo ìgbà tó bá ránṣẹ́ sí wa bàbá yẹn tún fẹ́ ṣe nǹkan ni ẹ wo ẹ̀rí tó jáde nígbà tá à ń jẹ́rìí last week ọ̀pọ̀ lọ́lọ́run fẹ́ fi instruction yẹn dá láre and they mock it they overlook it they say what is she saying ó dàgbé ní July mo ṣiṣẹ́ ìránṣẹ́ lọ báyìí náà ni olúwa náà ni ọmọ mi mo fẹ́ bùkún àwọn abiyamọ kan mo fẹ́ ṣòwò láláyé wọn mo fẹ́ nu omijé wọn nù olóhùn fẹ́ rán wa níṣẹ́ kan àwa mélòó la rántí màmá yẹn jẹ́rìí ní ọjọ́ Tuesday tó kọjá nígbà tá à ń jẹ́rìí ṣé orí mọ́mì tó bá rán wa níṣẹ́ ohun tó fẹ́ ṣe lẹ́yìn èmi gan ò mọ̀ tí mo bá ní mo mọ̀ irọ́ ni mo pa ó ní kí n sọ lọ́jọ́ yẹn I think it was in July ó ní kí n súre fún àwọn abiyamọ yẹn nínú yàrá agbára yìí fún ọjọ́ méje ó ní kán pè wọlé hallelujah ó ní iṣẹ́ tóun dẹ̀ ràn wọ́n ni wípé kó lọ jèrè ọkùn abiyamọ mẹ́ta mẹ́ta wọlé lóṣù yẹn bóyá àwọn abiyamọ mẹ́ta ni mo rí tó ṣe olúwa dẹ̀ ní súre fún wọn màmá yẹn jáde ní ọjọ́ Tuesday nígbà tá à ń jẹ gbogbo wa la gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ẹ̀rí yẹn hallelujah kò sí fake testimony lórí òkè ń bí o bó bá ṣe jẹ́ la ṣe máa sọ rọ́ọ̀ ni hallelujah o ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ẹ̀rí màmá yẹn lóru tá à ń jẹ́rìí màmá yẹn ni èmi kan ti gbàgbé o àwọn ọmọ orí agolo kan ló rán mi létí pé mọ́mì July ni July ló ṣẹlẹ̀ mo ní mi ò rántí hallelujah o màmá yẹn lòun pè wọlé láti Massachusetts ní Boston wọ́n ní mo dẹ̀ súre fáwọn wọ́n ní mo ṣe ń súre fáwọn lọ́tọ́ pé mo dẹ̀ lọ sínú ìfèdèfọ̀ pé olúwa sọ wípé òun fẹ́ ṣe ìyanu ńlá fún ìránṣẹ́ yìí kó tó pé oṣù mẹ́ta God bless you mọ́mí mo dúpẹ́ ọlá mọ́mí mojísọ́lá violet àwọn tó gbọ́ nìyẹn God bless you mọ́mí tóyìn mọ́mí táìbá àti mọ́mí awẹ́ màmá yẹn wípé àwọn ti wà nínú ìlú yìí àwọn ò ṣiṣẹ́ kò sóhun tó ń pè níṣẹ́ nínú ayé àwọn for so many years wọ́n ní ṣùgbọ́n báwọn ṣe ń bá wa sọ̀rọ̀ màmá tó jẹ́rìí yẹn náà tí màmá yẹn bá wà lórí aago tó ọba ti dú kọ́ lè mọ̀ pé kò sí fake testimony lórí òkè ń bí kí màmá yẹn sọ pé I am the one hallelujah ẹ̀rí tọ́lọ́run bá ṣe lórí òkè yìí àṣepé ni nobody can steal it because we pray before we come àwọn ikọ̀ ọlọ́run wà nù gbọ́ àdúrà both here and Nigeria praying for this ministry praying for you so kò sí stolen kò sí ẹ̀rí tó bá ṣẹlẹ̀ lórí òkè yìí tó máa jí it is sealed we are not operating alone we are operating with heavenly forces guiding us and working with us okay àwọn tó gbọ́ ẹ̀rí yẹn ni màmá yẹn ní ọlọ́run fáwọn oníṣẹ́ tó yẹ wípé ó kọjá ọgbọ́n àwọn ó kọjá òye àwọn mọ́mì káníkò gbọ́nà ni a ṣì wà lórí ẹ̀bì àdúrà ṣẹ́rí for every prayer request there is an instruction to do ó lè jẹ́ ọgbọ́n ọjọ́ mẹ́ta tá a tún fẹ́ dùn yìí ó lè jẹ́ torí ìyá kínyẹn lẹ́gàn ni wàá rí bí mo ṣe máa jó tí màá wọ aṣọ ayẹyẹ bí ẹni pé mo ń ṣe church dedication hallelujah bí ẹni pé mò ń ṣe church dedication torí ohun tó wà lọ́kàn tèmi nìyẹn my priority prayer number one bí ẹni pé mo ṣe graduation àwọn ọmọ mi because I want to sow the seed he has demanded for it and I know he's going to give me harvest so do it with understanding ó ti pè wá báyìí ká wá yin òun fún ọjọ́ mẹ́ta mọ́mí ìjọ fi ṣeré o nínú ìyìn yẹn ire kan tún dúró de àwa kan ẹ̀rí kan dúró de àwa kan and that will surely be you that will surely be your family in the name of Jesus ẹ jẹ́ àgbé omi wa jáde bóyá yìí ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ a máa ń gbé omi kankan wọlé bí olúwa ṣe pa wá láṣẹ gbàdúrà sí omi yẹn gbogbo àwọn aláboyún wa lò ó àwọn tó bá ń wojú Ọlọ́run fọ́mọ jọ lò ó wọ́n dẹ̀ máa ní ẹ̀rí orúkọ jésù ọwọ́ wa omi yẹn kó di odò jọ́dánì mo ní kó di omi ìyè omi yẹn ó domi awo gba àrùn ọ̀gbẹ́ni tó bá ní ìjù tó bá mu omi yìí ìjù yẹn kó gbẹdà sí ọ̀gbẹ́ni tó bá ní àìlera kan lára tó bá mu omi yìí kó gba ọwọ́ ìwòsàn kó gba ìwòsàn ọmọ yìí bá wọ̀ àlàáfíà kó jọba níbẹ̀ ilé iṣẹ́ tó ọmọ yìí bá wọ̀ lórúkọ Jésù kó máa lọ sókè kò ní wálẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o Jésù olúwẹ́wẹ́ lórúkọ Jésù máa dára fún wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àgbàgbé abiamọ òtítọ́ nílùú Minnesota ó máa wáyé ní October the second mo máa wà ní ìlú Minnesota Ọlọ́run ló rán mi o gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà ní ìlú Minnesota olúwa ní iṣẹ́ àga tá a bẹ̀rẹ̀ olúwa lòun ò parí ẹ̀ ó ní káwọn ọmọ wa tún gbé àga yẹn dání ó ní káwọn ọmọ wa gbé àga yẹn dání bóyá wo dẹ̀ ṣe ń gbọ́dẹ̀ wà nílùú Minnesota ní October the second ẹ ra àga titun wọ́n ló máa lọ rà á o ẹ ra àga titun tí ọmọ yín lè jókòó sórí ẹ̀ ẹ rà fún àwọn ọmọ yẹn ẹ gbé e dání fún wọn wá sí ìlú Minnesota ibi tá a ti máa ṣe abiyamọ òtítọ́ yẹn flyer yẹn ti wà lórí page ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ lọ ṣíà ẹ jẹ́ a lọ ṣíà flyer yẹn àwọn ọmọ ọlọ́run à í ṣíà flyer ìwọlẹ̀ rí kàn lórúkọ Jésù dẹ̀ máa dára fún wa it's another means to show your kingdom advancement prayer to reach out to unsaved to reach out to so many people what you don't celebrate cannot celebrate you òtítọ́ ni mọ́mì ẹlòmíà máa níbo mo kàn wá mo ń wá mo ń wá mo ń wá mo ń wá mi ò tí ì gbà yanu jó ń fọ́ lóhun tọ́lọ́run nìkan ṣe this kingdom is all about instruction it's not just to come come and be obedient come and follow God's instruction hallelujah amen address is double three by hilton two two zero one bonds avenue st paul minnesota five five one one nine i take the address again Double three by hilton two two zero one bonds avenue two two zero one. Burns Avenue B U R N S Burns Avenue St Paul Minnesota five five one one náà a máa ten thirty a dẹ̀ máa twelve thirty ten thirty to twelve thirty please don't miss it come with all your children come with your pregnant women come with those who are trusting God for the fruit of the womb ó lè jí àga yẹn ní káwọn náà fi ìgbàgbọ́ rà wá mọ́mí this kingdom is by faith ẹ ó ń wojú ọlọ́run fún ọmọ ní kó ra àga yẹn lórúkọ ọmọ tó fẹ́ bí kó gbé dání tó bá fẹ́ bí méjì kó ra méjì tó bá fẹ́ bí mẹ́ẹ̀ẹ́dógún kó ra iye tó bá fẹ́ bí faith in the kingdom is what delivers the miracle. Let's celebrate Jesus once again for giving us this section. Celebrate Him that you are here again So pray for yourself, your children, and your family. Give Him all praise. Thank you, Jesus. Jesus Oluwawa. I do ṣì wà ní aago mẹ́jọ yìí. A máa ń ṣe revival every 8 pm Houston time, 9 pm New York time, Nigerian time your 2 pm please don't miss it, 2 am rather and the Lord will bless you. But a the Lord lọ́run kó máa Lord. Holy of Oore ọ̀fẹ́ Jésù Oluwawa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti láéláé àmín àmín àmín lórúkọ jésù twenty twenty one it's our year of i'm well able twenty twenty one it's our year of i'm well able twenty twenty one is our year of i'm well able mọ́mí dádì bí mo ṣe ń ṣorí ọ̀fẹ́ yẹn olúwa ní kẹ́ ẹ lọ ṣíà ìpàdé yìí to also bring total illness to somebody's child olúwa láwọn abiyamọ kan máa gbọ́ àwọn náà máa lu ẹ̀jẹ̀ jésù yẹn wọ́n dẹ̀ máa rí ìyanu tó ń fẹ́ lórí àwọn ọmọ let God use you and he will perfect that which also concerns you God bless you all in Jesus name. the Lord leads you. This is your moment. We are closing the year, and it is such a big honor, Oracle of God, hmm. Reverend mm. Lucy Natasha, to host you the first hmm. Katika Ibada show. This is your moment. Our hearts are very expectant from God mm. through, through Amen. you. Welcome. Amen. Welcome. Welcome. Amen. Thank you so much, great woman of God, Pastor Dorcas Damboki. It is a great honor. It is a great blessing to be here to minister. Uh, mm. And uh, I honor God for your life. We thank God for the work that you are doing. We thank God for your impact. And you know, thank you even for answering God's call that is upon your life, Pastor Dorcas. We celebrate you. And you know, I was telling my team earlier, and even my son, Apostle Malombe, that. Uh, you know, Pastor Dorcas Damboki is an Esther of our times. And I was oh, telling them, You are a Deborah that God has raised in our generation. Thank you for serving God with power and even for speaking Amen. the word of the Lord without fear. Thank you for being and Esther of our generation, a Amen. woman that is interceding for God's people before the throne of grace. Thank Amen. you for being a woman like Abigail, a woman of wisdom. Thank you Amen. for being a woman like Priscilla that is explaining the ways of the Lord more perfectly to those that are seeking. Thank you for being like the Shunammite woman. Thank you, Pastor Dorcas Damboki, for trusting God in times of adversity. Thank you mm. for being like Tabitha, a woman that always did good and reached out to the poor. Thank you for being like Joanna, a woman that used her wealth to support the ministry of Jesus. We celebrate you. Thank you for being like Mary, the mother of Jesus, Pastor Dorcas Damboke, for saying, Let it be unto me according to your word. I know this is a vision that God laid in your heart, and it is not easy. And, uh, you know, even before I appreciate everybody that is joining us, allow me first and foremost to honor God for you, even for mm. taking your time and for answering God's call. You know, where there is a vision, mm. I hope the sound is clear and is. everything is clear to if, the glory of God. If you only know, you every... can turn your camera. If only you can turn your oh. camera. Yeah, it looks. Yes, there we go. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Oh, this is powerful. Glory to God. Oh, Is yes, okay? yes, you are very okay now. Hallelujah. Woo! Amen, amen, amen, amen, glory amen, to amen, Jesus. Amen, amen. Yeah, you know, technology comes with its own challenges, I but know. we thank God. <laughs> Amen. <laughs> amen, yeah. amen, amen. Yes. <laughs> Yeah. So, so woman of God, I was saying, mm. I'm so thankful and to the Lord for you for Amen. answering God's call. You know, every great vision attracts satanic opposition, mm. but I mm. thank God because uh, God has given you the grace because the will of God will never take you where the grace will not protect you. Amen. And I'm so thankful to the Lord for your life. I know you are going far, and uh, we are living in the last days. And the Bible says, "In the last days, I will pour my spirit upon all." flesh. Their sons and the daughters will prophesy. And Amen. I know these are those days that were prophesied in the name of Jesus. So, Amen. to those that are joining us from around the world, also share this broadcast globally. I want you to share, share, share, share, share Mm. In the name of Jesus, I want you Amen. to share. I want Amen. you to share to the glory of God. Share, share, share in the name of Jesus. Share, Amen. share, share in the mighty name of Jesus. Somebody mm. share this broadcast. I want you to share. Amen, amen, amen. Invite somebody in the Amen. name of Jesus. Invite Amen. somebody, mm. invite somebody to the glory of God in the name of Jesus. So, woman of God, we mm. salute you, we honor you and we thank God because you are a woman that God has raised for a time such as this. You know, I was looking at our at our role model in ministry, who is Jesus Christ, and I saw that Jesus empowered women, Jesus honored women, mm. Jesus confided in women, Jesus was funded by women. And thank you for being a woman in the front line that has answered the call of God in our generation. May Amen. God take you higher. May Amen. God take you May God lift you from glory to glory amen. in the name of Jesus. Amen. Amen and amen. amen. So I want those that are joining us to share the broadcast. I have a word from the Lord. Share the broadcast in Jesus' name. Share the broadcast. Invite somebody. Invite somebody. There is a double anointing. Uh, mm. There is a mm. corporate double anointing. And it's a great blessing to be joining this woman of God. And under this double anointing, we are coming to you as mm. midwives. We are coming to push you to yes. your destiny. Hallelujah. Even close the ear. Amen. In the mighty name of Jesus, we are coming Amen. to declare the gates of hell shall not prevail. Amen. Somebody share the broadcast. I want to pray and then we are going to proceed. But share the broadcast. Also, oh. mention where you're watching us from because this oh. is a global ministry. Oh. Mention where you're watching us from. I know people are joining from different parts of the world. Share, share, share in the mm. name of Jesus. I Amen. want you to share right now. I Amen. want you to share right now Amen. in the name of Jesus and invite yeah. somebody to the glory of God. I Amen. see people are joining from all over. I mm. see patients. Uh, uh, as Zema says, I connect uh, my family and my loved ones. Mm. Amen. Honorable Charlotte Mariam says, mm. Thank you for being a blessing to our generation. Mm. Amen. We bless the Lord. God bless you. I see Imelda from uh, uh, the Republic of South Africa, Royal Jet from USA. God bless you. Juliana from Indiana. Amen. The Lord bless you in the name of Jesus. Mm. People are still continuing to join, and we give God glory. Amen. And I just want to pray, even as we continue to the glory of God, mm. as you're hmm. joining in, share. Mm. Don't just watch alone. I hmm. see Zambia is watching. Amen. God bless Amen. you. That is a she Shimwinda uh, from Zambia. The mm. Lord God bless you in the name of Jesus. Amen. Thank you, Spirit of God. So we are going to pray. And wherever you are, I just want you to type up, uh, I am finishing strong. I I'm want you to type, strong. I am finishing strong. Yes. We are finishing the year well. Somebody mm. type, I am finishing strong. I'm I finishing strong. From USA, Pastor Lucas Wakabi says, ready for my breakthrough. Amen. Yes, God amen. bless you. Share, oh. share, share, share in the mm. mighty name of Jesus Christ of mm. Nazareth. Thank you, mm. Spirit of God. Father, we give you praise. Father, we give you glory. Father, Amen. we give you adoration. Amen. I want to make some prophetic decrees over everybody that is joining us. And I want you to know distance is not a barrier in the yes. the spirit. I yes. going together with Pastor Dorcas Damboki to make these prophetic decrees over your life. And mm. wherever you are, I just want you to declare, I am finishing strong. I Amen. want you to connect in the name of Jesus. Mm. You hmm. cannot be connected to this double grace and be disgraced. And I mm. want you to share and let everybody connect to collect. You have to mm. connect to collect in the mm. name of Jesus. You cannot be connected to grace and be disgraced. So wherever you are, keep on sharing. I want to pray for some few minutes and then I'm going to share the brief word that God has laid in my heart. And also, I have a prophetic word for this great woman of God, Pastor Dorcas Damboki. But Hallelujah. first, I want us, uh, I want us uh, quickly to share. Con- connect to collect in Jesus' mm. name. You Amen. cannot be connected to grace and be disgraced. Amen. I as an oracle, as an oracle. Amen. In the name of Jesus. And I decree and declare. Woo! I join my faith hmm. together mm. with the woman of God. Mm. We declare, let the mercy of God overrule every judgment over your life. Amen. We declare, as we are ending this year, we cover your life, we mm. cover your family, by the blood of Jesus. Yes. In the mighty name of Jesus, Amen. let every demonic power Amen. that is working against God's prophetic agenda in your life Amen. Mm. be dismantled in the name of Jesus. Yes. From today, we decree and we declare you mm. are finishing strong. I don't know what you're believing God for as you're joining this broadcaster, but we release your miracle in this broadcaster. Yes. Receive your financial breakthrough, receive your promotion Receive your business breakthrough. Amen. Receive debt cancellation and double anointing. Amen. I am sensing debt cancellation. Mm. I am sensing ministry breakthrough. Mm. That court case will be won in your favor mm. in the name of Jesus. I am mm. sensing delayed payments are being released in the mighty name of Jesus. Rabakadoska, Zigadeshka, Rabakadoska. We decree and we declare yes. no weapon fashioned against you shall be able to to prosper. By, the, by, this broadcast, we declare you mm. are moving from glory to glory. You Amen. are moving from grace to grace. In Amen. the mighty name of Jesus, Hallelujah. it shall be well with you and all that concerns you. In yes. the mighty name of Jesus, name of somebody Jesus. I want you to declare, my story mm. will change. Lucy Tenya, receive your breakthrough. Hmm. Julia, receive your miracle. Emmanuel, receive your miracle. Jennifer, receive your miracle. Hallelujah. Somebody, I want you to type up. My story will change. Somebody mm. type, My story will change. My and right change. now, together with the woman of God, we release your lifting, we release yes. your favor. We yes. release your victory wherever yes. you are in different parts of the world, in, the in North Jesus. America, in South mm. America, in mm. Asia, mm. in the Amen. Middle East, in the continent of Africa. We Amen. release your healing. We release the salvation of your loved ones. We release your deliverance in the yes. name of Jesus. We Jesus release Christ. divine encounters in mm. the name of Jesus. Rabakadoska, Zigadeshka, Rabakadoska. We declare this is the broadcast you will not forget in the chronicles yes. of your life. Under yes. double anointing, we Pastor mm. Mm-hmm. Dorcas Damboki, we decree and we declare you will be lifted to divine heights in the name of Jesus. Your mm. enemies mm. will flee before you in seven ways in the mm. name of Jesus. The works of mm. your hands will be blessed in the name of Jesus. We Amen. declare God will increase you in mm. wisdom and in knowledge in the name of Jesus. You will Amen. not be ashamed. You will not be mocked. You will not yes. be oppressed. You Amen. will not be suppressed. Yes. In the name of Jesus. Mm. You mm-hmm. are blessed in the name of Jesus. Amen. Oh, thank you, Jesus. Every chain in your life, mm. by mm-hmm. this broadcast, let it be broken. Every Amen. demonic yoke in your life, let mm. it mm-hmm. be broken. Every Amen. delay and disappointment, let it be broken in the name of Jesus. Father, we give you praise and glory in Jesus' name. Amen, amen. and amen. Amen. So, woman amen. of God, confirm amen. the sound and uh, everything if you can still see me well. I'll see you well. I hear you well. You are loud and clear and powerful. Hallelujah. Amen. Yes. Amen. To, to God be to God be the glory, woman of God. So one Amen. more time, woman of God, I just want to take this time and just honor God for your life. We thank God for the great work that you are doing in the name of Jesus. And uh, the grace and the anointing that is upon your life is undeniable. And we pray that God will continue to strengthen you, God will Amen. continue to empower you, God will continue Amen. to lift you to the glory of God in the name of Jesus. You know, the Bible says it is good mm. to honor whom God has honored. And thank Amen. you for being a woman of faith thank you for reporting.